omi dọ̀là láti àsòfíà ẹ̀yọ́ mayami àwọn tó ń pẹ̀lú àwọn onímọ̀tàsọ̀ wifun Imam Junaid Ibrahim Muhammad Hama táwọn àlùfáà ní àwọn ilé Abdulkadir Jilani táwọn àfáà sọ pé gbogbo táwọn mọ̀tàsọ̀ wifun ṣe lẹ́yìn wọn wọ́n yàtọ̀ sí tí wọ́n gbé lọ́wọ́ kéèyàn bá fèrè ẹ̀ tì sí ọyẹ tàṣọ́wù fún àwọn tá a wí yìí o wọ́n torí pé bọ́yá àbáwọn kan wọ́n dálẹ̀ wọ́n ń pè ìbáàdà ní tàṣọ́wù kọ́ wá ní torí ẹ̀ ni wọ́n náà máa jẹ́ súnfí ò lè jẹ́ súnfí muslim abidi ló ṣe kíni lọ́jẹ́ ya ayatuwa nafsul mutma'inna odikuli fi ibá odikuli fi ibadi odikuli jannati eh ibadi <laughs> wọ́n náà darapọ̀ mọ́ àwọn ibadu mi abidi ni kò máa jẹ́ tọrọ wà ní koran ká máa jẹ́ abidi ẹni tí ń sin ọlọ́run mùsùlùmí tí ń sin ọlọ́run mùsùlùmí lórúkọ wa abidu òun ni oríkì ẹni tí ń sin ẹ̀sìn tí ń tara bẹ̀sìn ìbádà lọ́lọ́run torí ẹ̀dá o tó bá jẹ́ abid kò burú o abid gan lọ́yẹ kọ jẹ́ abida lọ́yẹ kọ jẹ́ ẹni tí ń ṣẹ̀sìn gbogbo ohun tó wàá ṣe lẹ́sìn náà mo ti sọ fún ọ láàrin bí ìṣẹ́jú mélòó yẹn wọ́n wà lọ́lẹ́ kéw wọ́n wá sàlàyé bóun ló ṣe ṣe ìbádà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láyé láyé nìkan ọdún mẹ́wàá ó sì ń kéwú lọ lábala láyé ìlàlá wàhánà muhammadu rasulullah gan sunna kó tó mọ̀ ọ́ lọ́lẹ́ kéw wọ́n máa ń kọ́ sunna ní o ọlọ́lẹ̀ kọ́ ìjọba tó tara bọ̀rún àwọn tó dèrún tó dèrún àwọn tó túnrún lẹ́yìn náà ó tún mójú tọrọ zaka èlò zaka wọ̀ nínú owó ẹni lẹ́yìn náà ó mójú tọrọ hajj rẹ ó mójú tọrọ àwọn èèyàn dáadáa tí wọ́n kọ́ nípa bó ti ṣe hajj pérépéré ọwọ́ mójú tọrọ àwọn ìbáàdà tó jẹ́ pé ọkọ̀ rẹ pẹ́tẹ́ tá a ti ṣàlàyé yẹn tó bá ti mójú tó bá pàdé ọlọ́run pàdé ọlọ́run ọba lẹ́ni tó sin ọlọ́run wọ́n mi dọ̀lá láti tún fi ẹ wàá rí tasọ́wúfù èyí tí àwa bára wa nílẹ̀ yorùbá táwa ń ṣe sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tasọ́wúfù yẹn àti ilẹ̀ lárúbáwá ni wọ́n ti ṣe kínní ni wọ́n ti gbà wá èyí tí wọ́n gbà wá láti Cairo èyí tí wọ́n gbà wá láti Fars Morocco èyí tí wọ́n gbà wá láti Africa bina bíi Sudan èyí tí wọ́n gbà wá láti Senegal kaula ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ wọ́n kó wá bí ni àwọn tí wọ́n máa ń tajà àwọn tí wọ́n ń tajà nígbà wọn wá alájà lọ́dọ̀ wa ń bí asáàrí pé wọ́n ń ṣe nǹkan kan làwọn náà bá rí pé ẹ̀sìn ni ẹ̀yọ́ màyá mi ìtí àwa ń ṣe nínú sùfíà ọdún méjìdínlógún lèmi fi ṣe ọdún méjìdínmélòó eighteen years wọ́n bí àwa sínú ẹni ẹ̀hẹ̀ gbogbo tí n bá ń sọ yìí kò sí ẹnìkan kan nínú àgbà tìjàníyà kan àbíkọ̀ọ́dìníyà kan tí ó ta kókó bẹ́ẹ̀ kọ́ yìí kà wọ́n sọ fún pé ah, ah, ah, ọ̀rẹ́ wọn jẹ́ àparọ́ ká túbá dé ká ṣe kíni ká túbá wàláì tá a bá ti túbá ọmọ tábà tábà lọ́wọ́ àlè kò sí ní tẹ̀yìn lẹ́sìn nínú ìjọsìn tí ọ̀dà tọ́ba lóhùn sí ma gbogbo èyí tó ti ṣe wọ́n sì parẹ́ fún sọwárí gbogbo àsìkò tí fi ń ṣe ní tí ọ̀dà ni wọ́n wàá kọ ládàkalẹ̀ fún pé ń ṣe ń tọ́ da nítorí pé túbá illa man taba wa amana wa amila amalan saliha fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasana ọlọ́run ìgbà tó ń bá fèrèjì wọn tán gbogbo àsìkò tó fi ń ṣe ti ọ̀dà yẹn á wàá ṣe kínni á wàá kọ iṣẹ́ dáadáa síbẹ̀ pé wọ́n ń ṣe wọn ò sì ṣe é ní fi ọ̀rọ̀ wa ní ìjòkó yìí ìjòkó yìí kì í ṣe pé ìjòkó àtakò ìjòkó ìsínilójú ni nípa tá kò sí tó burúkú yẹn ti mọ̀ ṣe nǹkan tó rọ̀ǹgì tí ó dẹ̀ máa ń ṣe pé ọ̀rọ̀ yìí pé ètò ọ̀rọ̀ ìtìlẹ̀ yẹn rí o kéèyàn sì yí padà gbogbo àtàwọn ajá àfa sòfíà ń bí àbáwá tí ajẹ́jà máa sòfíà àbáwá tẹ́lẹ̀ pé àwọn wò pé súnà ní ká ṣe súnfí ẹ máa tẹ̀lé mi ká lọ. alákọ̀ọ́kọ́ ń bẹnu àwọn tí a máa ṣe nínú sòfíà especially tìjàníyà tó ní ṣe pẹ̀lú ẹbọ ìmí ìbídíà tí ń sọ ìyàn á di kèfèrí ni téèyàn ọba dọ̀là látò ṣèlékìyà nínú àwọn kan tá a máa ṣe nínú sufi tìjánìyà òun náà ni pé a máa ń pe àwọn ṣéwù wa pé kán ràn wá lọ́wọ́ èyí tá a fi máa ń pe ọlọ́run àwọn là á máa ń pè kò sẹ́nìkan tó wà mí tó tìjánìyà ń sìn tí wọ́n sọ pé àìsọ pé yá ṣéwù Ibrahim gausun liliwara àgísíní bíga ìsíka fálímùnà tẹ́ǹfìlì kàrà ìwọ sí Ibrahim ọmọ Senegal gbà wá o là o nínú àdẹ́wò tá a wá o ìwọ ni ìwọ ni ẹni tí yóò la gbogbo àgbáńlá ayé gáúsù lè wàrà oye àgísí ni wọn á gbà mí lẹ wọn á ṣe kí ni fálímù náà tẹ́ǹfìlì kàrà ṣe àwọn bùkátà mi kò jẹ́ kí n lè sùn mọ́tà ìbí kàtà mi tọ́ ọ̀yà ẹ̀yẹ́ màyá mi ọmọ fi láyé láyé lálá láyé láyé lálá láyé láyé lálá láyé láyé yà ṣe orí bọ́lá yìí ẹ má gbọ́ ọ̀la ìfẹsẹ̀ mọ̀ wí náà nìyẹn. tọrọ wá wá rí bẹ́ẹ̀ nígbà tá a wọnú Qur'an àwọn kàdìríyà àwọn máa ń sọ pé ya Rasulullah khudh bi yadi fatadarakini wa anta abi ìwọ òjíṣẹ́ Ọlọ́run ìwọ òjíṣẹ́ Ọlọ́run gbọ́wọ́ mi gbọ́wọ́ mi ṣàánú mi fatadarakini mí lẹ abi ìwọ ni bàbá mi gbogbo ẹni tó bá jẹ́ sùfíà tí ọjọ́ èyí ń sọ yẹn òun náà ti mà kọ̀dìríyà náà àwọn náà ń ṣe istighatha eléyìí ẹni bá ṣe à nípe ní kèfèrí ó dìbò àtàbà sàlàyé fún ó dìbò àtàbà sàlàyé lábùdà min ithbat al-hujja ẹ má pè nìkan kèfèrí láì fi sàlàyé o dawabitu takfir ó yẹ nínú ẹni kẹsí kíni kẹsí iqamatu al ìkọ́mọ́tòlù hujja òun náà ni pé ẹ lọ lè ba yí pé yín tó ń sọ yẹn bàbá kàdíríyà àfa yín tó ń sọ yẹn ọ̀tà kọ́ àyà Kùránì fàtúrì sọ fún gbogbo ayé ìnàmà àdéhùn rọ̀bì bá nìkan lèmi ọmọ wàlá bí àhàdà èmi ò ọba di ẹlẹ́bọ wàlá òṣèríkù bí kul innama adu rabbi ọlọ́run nìkan lèyàn máa pè ẹni bá ń pè nǹkan míì yàtọ̀ sí ọlọ́run kí láyà yẹn pè ó pè ní ẹlẹ́bọ tábà ní ẹ̀sìn ẹlẹ́bọ lẹ̀sìn tìjàníyà gbogbo olúmọ̀fẹ́ dàrú wọn ò sì gbọdọ̀ jí ká máa ń ara ẹ̀sìn wọn ni sọ́tòlì jin àyà twenty lọ́wọ́ tábà ti rí báyìí àbágbà pé àdúrà ìbáàdà ni àbí ànábìnrin àdúrà wọlé ìbáàdà ìbáàdà dẹ̀ ní ta la máa ń fún فمن كان يريد لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا ọlọ́run wọn ni ẹ máa fọ ẹlòmíì ní ìbáàdà lẹ́yìn èmi ọlọ́run ìbáàdà làdúrà ṣiṣẹ yá àdàbà pé báyà aláà lọ́gbọ̀dọ̀ wá lẹ́yìn ẹ̀ tàbí yá ṣé o àwọn ọlọ́run sọ pé ẹni tí ń pe jésù pé ó di kèfèrí kí ni ìyàtọ̀ láàrin ẹni tí ń pe jésù àti ẹni tí ń pe ṣéwù. ẹ dákun bọ́lá ọba ti kílẹ̀ àbáwọn ẹ má jẹ́ àtúnṣe agídí má kọ́lọ́mọ́sà ìtọ́wà sọ́nà jù báyìí lọ ọlọ́run ni fàlẹ́ ọlọ́run ni má pe nǹkan mí lẹ́yìn ọlọ́run fatakun na minal mu'adhdhabin kíra nàbì kọ́ mọ́ba jìyà láyé kọ́ mọ́ba jìyà lọ́run ọlọ́run wọ́n jìyà nàbì yá allahu akbar wàlá tad'u ma'a allahi ilahan akhar má pe nǹkan mí ma nítorí wọn bá ń pè ní o ti dọ́lọ́ ọmọ lọ́wọ́ ni fatakun na minal mu'adhdhabin kọ́ mọ́ba wàá jìyà láyé kọ́ mọ́ba jìyà lọ́run àdébìlẹ́ ọlọ́run dájú kọ́ tòyìnbó ni sẹ́wọ̀n Ibrahim kọ́lá ti wá sọ fún wa pé ká máa ṣe yáṣẹ́ Ibrahim ṣé Ibrahim ọlọ́wọ́n bá wa òun ló dá wa ya Rasulullah sànẹ́bì ló dá wa sànẹ́bì ní ká máa pọ̀ òun tọ̀ ẹ̀yẹ́ màyá sọ́tò ṣọ̀hárà àyà two thirteen lọ́lọ́run ti sọ pé ẹni bá ń pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́run yóò jẹ ìyà kọ́dà bọ́jà nẹ́bù Muhammad bọ́jà nẹ́bù Muhammad ọlọ́run yóò jìyà tọ̀ ìṣẹ̀rí mọ́sánbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní bọ́dọ̀ bá ti délé báyìí a máa gbé ìròrí sufi wa a sì máa tẹ́lẹ̀ kan bá ti ní Tìjàní àlòun ṣe súfì lòun ṣe ọkàn nítọ̀ ẹ máa ṣe nǹkan báyìí fọ́hàn sí gbogbo wa ìtọ́lọ̀ sọnù Quran alukuran látẹ̀lé àbíṣẹ́wò alukuran látẹ̀lé tọ̀ nínú àwọn nǹkan tí wọ́n ṣe tí wọ́n sọ yẹn délẹ́bọ àti wọn lẹ́lẹ́bọ ó dìgbà tí a bá ṣàlàyé fún wọn tí wọ́n bá ṣagídí pa àwọn òṣèkínni àwọn òfìlẹ̀ àwa ní kírun lẹ́yìn wọn máa ń gbà àmọ́ ẹ má pè nìkan lẹ́lẹ́bọ ó dìgbà tí a bá ṣe kínni kọ́lá àdúgbò máa yẹ kó na mọ àwùlà nígbà míì gan ó lè má jẹ́ aláìmọ̀kan kọ́ jẹ́ àfọ̀ ní mímọ́ àmọ́ muawil ni oye òun tiẹ̀ ó ní wọ́n tẹ̀gún ilé ìlú wasila òun fa àwọn sí òun yẹn sàkàsọ̀ ní tó ń gbọ́ yé sí ni ẹ ẹ ẹ sì lára balẹ̀ títọ́ ló fi yé òun wò pé àwọn òsì wọn àwọn kan àwọn ní àwọn náà wọn sọ́lọ́ ni ọlọ́run ni wọn náà nù akọrọ ilé yìí minhabul walid ọlọ́run súnmọ́ yín ju sọ́run lọ ẹni tá a fẹ́ pè tó súnmọ́ wájú ká sọ́run lọ táà tó wá ránṣẹ́ òkàn sí ní ilẹ̀ fáàsì ah, látara bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ wà bọ́ọ̀lẹ̀ àwọn tó bá ti pè ní kèfèrí tó ti yọkùn ní Islam yọkàn máa bá a lọ ní pété àwọn ti ma àwọn kèfèrí kéde kèfèrí dín àbí kèfèrí ọlọ́ni ní ọba madankaru máa ń lọ́wọ́ àwọn tó bá sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àyà pẹ̀lú hikima pẹ̀lú làákàyè làákàyè la fi pèpè sínú ẹ̀sìn o ilé yẹn ti gbàgbọ́ lógójì ọdún ẹ wá ní láàrin ogójì ogójì ìṣẹ́jú kó filẹ̀ yóò lọ́nà àtẹ́gbẹ̀gbà tó fi gbọ́ àwọn bàbá tí wọ́n bẹ̀m̀bẹ̀ àwọn ìyá wa bẹ̀m̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀dá wa àbúrò wa bẹ̀m̀bẹ̀ nínú sufi tawi ní tí wọ́n ṣe náà ní sọ yìí ẹ wá wọ dálùkù rání sọ yìí tọ́ba fẹ́ mú fún àyànwó adìẹ tọ́ba fún lóúnjẹ gan tọ́ba kú gìrì sí ọ̀dà lóhùn àwọn ọmọ kan dé díẹ̀ títí tó fi ṣe kíní tí ó fi súnmọ́ ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa dáwọ́tu dáwọ́tu láàbí àsìbá ìlànà yusamma bihi nafsa àwọn okọ̀ tọ́lọ́wọ́n bá sọ́ra rẹ̀ ọlọ́run ọba òfẹ́ kéèyàn máa pè wọn lórúkọ tí ọ̀sọ́ rẹ̀ ó ní wọ́n lè láì làásìmá olóṣùnà fàdé ọ̀hún bí ha ọlọ́run ni mo láwọn ọkọ̀ tó dáa pé ọkọ̀ yẹn dáa gan <laughs> ọlọ́run alhusna ó dáa jùlọ kì í ṣe alásìmá olùhásánà alásìmá olùhusna ọlọ́run ni mo láwọn ọkọ̀ tó dáa jù gan olódàjù <laughs> ó wá ṣàlàyé sínú koran èmi kò sí sínú koran ó wà nínú hadisi yá sì tí irun sí kò sínú koran nínú hadisi lọ́wọ́ yá ṣáfì kò sí nínú koran nínú hadisi lọ́wọ́ ànábì ní yusuf yanta ṣáfì ya sitir ó wà nínú súnà orúkọ tó wà nínú súnà àti koran náà orúkọ ọlọ́run nìkan ṣoṣo láàmà fi pé ọlọ́run àmọ́ àwọn sòfíà àwọn ní orúkọ míì táwọn fún ọlọ́run àwọn ní ibo láti rí wọn ní kọlá ayà inú àdìsí wọn ní kọlá àdìsí wọn gbé wá fáwọn lójú oorun ni tọ àwọn sọ fún wọn pé ayà kan wà tó dé yìí ànábì ìgbà tó fẹ́ kó ní al-yawma akmaltu lakum dinakum ọlọ́run sọ fóun pé àwọn ti parí ẹ̀sìn nítorí ṣe pẹ̀lẹ́sìn <laughs> àwọn ti parí ẹ̀ tó ńgbà wọn náà ti parí ẹ̀sìn kí ló dé tó tó wá ń fẹ́ yín ní ojú oorun a jẹ́ pé kì í ṣe ọlọ́run lọ́ra ń tẹ́ rí nsìn yín àlìjánu ló ṣe kí ni olówó abayín káma pé ọlọ́run yá ṣìjà kàṣíṣù yá dàmdàmà yá ìlú ẹ ó kàn yẹ pọ̀ pẹpẹtẹ ó túbà yasin ó túbà fọsùlàsìn ó wà lọ́dọ̀ àwọn sufi tí wọ́n lè jiyàn rẹ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ má jẹ́ àti ọlọ́run ọba ló kọ́ tí ọ̀dà nínú àwọn àwọn dọ̀là láàt àánú tá a fi ní kámọ̀sí sufi má òun náà ni àkídàtúwádàtú wùjúùdì lọ́dọ̀ àwọn tìjáníyà àwọn tí wọ́n ní ìgbàgbọ́ kan yí pé ẹni tó bá fẹ́ di tìjàníyà original bóyá ọkùnrin àbóbìnrin wọ́n ní kó lè fa àwọn orúkọ ọlọ́run kan tó bá ti wá fà á tó bá ti darí dé lẹ́yìn ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì wọ́n wá béèrè pé kí ni eléyìí tó bá ní ike àtòmí ni àbí ṣé wọ́n sọ pé o ti dẹni ọlọ́run omi leléyìí ike leléyìí bára lé lọ wọ́n ti sẹ́ lọ tó bá wá padà dé òye ẹ̀ràn pé bitọ́ yé ń bí títí ń ṣiṣẹ́ padà àwọn ìjà náà ti kọ́ ní tó ṣe kíni tí wọ́n padà wí yẹ́wọ́ ni ah, wahdatul wujud òun ni pé gbogbo ayé yìí ọlọ́run ọba ló yẹra padà òun ló di gbogbo ń tàrí ìgbàgbọ́ yẹn àwọn súnfín nígbàgbọ́ yẹn téèyàn ọba ti nígbàgbọ́ yẹn kò lè di mukadam kò lè di mukadam kò lè di mukadam ìjọ tó bá wà padà dé tó ní hùwà òun náà ni ṣé wò ni òun wò lórí Allah tọ́ ṣé wọ́n wá sọ fún pé alahani wọ sọ́ọ̀tì nísìnyí o ti wá débi tí a fẹ́ kí kò dé gbogbo ntọ́ba ti wá rí ní ọmọ wa pè ní ọlọ́run wọ́n bá gbé èèyàn lọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ tọ́ bá gbégbé lọ́wọ́ tọ́ bá gbétọ̀ lọ́wọ́ máa fi júbà tí illallah ọ̀kan ní mu aṣọ àbáyà mi ọlọ́run ló wà òun náà ní ìdí fàṣẹ rẹ̀. Eh, subhani subhani ó ní ẹ má mọ̀ pé subhani aláì máa ma ní subhani subhani títóbi mi mímọ́ fún mi tọ́ ọlọ́sìn lè sàkà mi ti lè yí ṣẹ́yì ṣẹ́yì ayé kuran làwa ń lò ó àwọn olórí ìròrí táwọn bàbá ṣe kí ni tí wọ́n gbé wa tẹ̀lé àwọn ìròrí àwọn bàbá kan ló gbé wa imported religion ni wọ́n imported wọlé ni àwọn bàbá kan ló sì gbé wa ayé àtàwọn ọlọ́ọ̀ni lè sàkà mi ti lè yí ṣẹ́yì ọlọ́run bá ní kò sí nǹkan kan nínú tí mo dá tó dàbí èmi ọlọ́run èmi wà lọ́tọ̀ ní tí mo dá wà lọ́tọ̀ ní wọ́n wọ̀ sẹ́mi olùbàṣíyè èmi ń gbọ́ gbogbo yín èmi nìkan ń gbọ́ gbogbo yín ń sì rí yín Suratu Shu'ara àyà eleven ọ̀tàkọ̀ lórí ìyàbọ̀ ọ̀tàkọ̀ jẹ́ wọn ọ̀tàkọ̀ lọ́kàn fi ni wọ́n mọ̀ ní kẹ́líbù wal khinziru illa ilahuna onítẹ̀bá rí ajá ó ní Allah nílọ yẹn wọ́n mọ̀ lọ́hùn ilà rọ́hìbùn fílkẹ́ ní sàtì onítẹ̀bá rí bàbá alàgbà tí ń lagun chọ́ọ̀chì ó ní ọlọ́wọ́n bá ní lagun yẹn nínú chọ́ọ̀chì yẹn ló ṣe jẹ́ pé àwọn sòfíà àti wọn bá ti usul àwọn mí ò mọ níta sọ yìí o táwọn ṣe jọ yín jọ àmọ́ àwọn tó bá ti usul tí wọ́n ti gbaṣẹ́ tí wọ́n ti darapọ̀ mọ́ wọn tí wọ́n ti dara wọn ẹ àwọn ọmọ àgbà pé gbogbo ń tábà ti rí lọ́lọ́nu tẹ́lẹ̀ bá ti wá nírò rí yẹn kò sí ní tó bá gbé oyin lọ́wọ́ náà lọ́gbà pé ọlọ́run náà lọ gba ọlọ́run lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì ná ọlọ́run gbogbo àwọn kíláìmù ni wọ́n mọ̀ sí kí ni ni wọ́n mọ̀ sọ̀rọ̀ lábẹ́ rẹ̀ nínú àwọn àkídà yìí àkídà tí ọ̀dà ni àkídà tó hulul wal ittihad nínú àwọn àkídà dọ̀là láti al-mutasawwifa nínú àwọn anu àwọn sufi lẹ́yìn tí wọn ò lè jiyàn rẹ̀ òun náà ni pé kágbà pé ọlọ́run lè di èèyàn èèyàn lè di ọlọ́run pé ṣé wọ àwọn ọlọ́run ti sọ̀kalẹ̀ sáré wọn ni bàbá bí ṣe ń sọ̀rọ̀ yẹn bàbá kí ń sọ̀rọ̀ ọlọ́run ní ṣe ìtàn ìtọ́lọ́run sọ ni ẹ o laqad kafara alladhina qalu inna Allaha huwal masih àyà wa ni sọ́tù sọ́tù ah, alẹ́mọ̀rá ń kọ́ ọlọ́wọ́n bá Allah kálẹ̀ wo dáadáa ọlọ́wọ́n bá ní wọ́n ti di kèfèrí gbogbo àwọn tí wọ́n ní ọlọ́wọ́n bá ní anabi isa anabi isa náà ní ọlọ́wọ́n nígbà yìí náà wọ́n á ní pé ṣé òun náà lọ́lọ́wọ́n ṣe mọ̀ pé ìròrí àwọn nasara àwọn kiriyó lẹ́yìn náà sí kíní lẹ́yìn náà ti ní yẹn lẹ́yìn náà akíndàkùn gàwùsíyà wọ́n ní gbàgbọ́ pé gàwùsíyà wà ìgbàlà ìgbàlà yẹn òun náà ní pé gáwùsù dìde ní ọgọ́rùn ọdún kọ̀ọ̀kan gáúsù yẹn yóò wá ní àwọn ẹmẹ̀wà nínú àwọn alakitob àwọn abudal àwọn nujaba gbogbo àwọn tá a wí yìí yẹtẹmẹwò náà fi diwani lahum fi gari hira wọn máa ṣe mítìnì ní gari hira ibi tí anabi ti ṣe kíni ibi tí anabi ti jòkó tí jibril tó tó wá bá anabi lákọ̀ọ́kọ́ ibẹ̀ ni wọ́n ti máa ṣe mítìnì kulla yanzuruna fil maqadir gbogbo òru ni wọ́n máa pàdé ńbẹ̀ ẹ̀mí wọ́n máa pàdé ńbẹ̀ wọ́n máa wá discourse kádàrá gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ẹ̀ gáúsù oní ọ̀jẹ́ eléri wọn ọlọ́run kúrẹ́ alhamdulillahi lẹ́sẹ̀ lámì yàtàkìsì wàlàdà ọlọ́run ni ẹ sọ pé ọpẹ́ fọlọ́run ọba tí ọlọ́mọ ọ̀làmù yẹkùn láwù sharikun fil mulk ọlọ́run bá ní kò sẹ́nì kankan tí ó ìkejì mi tá àjọ ń darí ọlá wàlámù yẹ kàn láwù wàlẹ́yìn omi nàzúl kò sẹ́ni tọ́lọ́wọ́ bá ń tijú tí wọ́n ń ba búbú fún wakabiru takibira ẹgbẹ́ tí tóbi fún Allah wakabiru takibira ọlọ́run ò ní ìdìyàn lọ́wọ́ àfa kan kó tó darí kádàrà òun ló nìkan lọ́wọ́ di kádàrà ó ní wàkàlọ́kà kulla shay'in faqaddarahu takdira ọlọ́run ni mo dáadáa nǹkan náà ni mo sì lẹ́ kádàrà gbogbo nǹkan máa la gáwùsù yìí láàrin ẹni máa wójú rere rẹ̀ ìpè tó bá jẹ́ gáwùsù sàmánì wọ́n máa fà àmọ́ra wọn lọ́wọ́ o tọ́wọ́ láwọn àsìkò kan ẹgbẹ̀kan ní gáwùsù kan ti dìde lẹ́kọ̀ọ́ gáúsù kan náà ti dìde ńlọrin àwọn mùrídì wọn wọn wá jà yìí pé baba, tiwa ni gáúsù kìí titi yín gáúsù yẹn òun ibrahim kaula nàbí ni yá sheikh ibrahim gáúsù liliwara, wara olùgbàlà gbogbo àgbáńláyé ṣé ibrahim ni yọ sáyìn kádàrà ẹni tí ó bímọ lọ́dún àtẹni tí ò ní bímọ ẹni tí ó lówó àtẹni tí ò ní lówó ètí wọ́n sọ fún yín nìyẹn bẹ́ẹ̀ bá sì wá gbàlà tẹ́lẹ́kọ́ lọ́ọ́ gbà yín lẹ̀ àwọn lẹ́ẹ̀ pè àwọn ni wọ́n á bá yín yí kádàrà yín padà sí bẹ́ẹ̀ ṣe fẹ́ yìí tí ń sọ yọ wà nínú àkọọ́lẹ̀ tíra wọn ìjọba pè ní sunfún nìyẹn o mọ̀pẹ̀lẹ̀ ní sunfún máa máa pẹ̀lẹ̀ ní abidi sunni tí ń tẹ̀lé sunna anabi sallallahu alaihi wasallam ó pè yìí tí ń sọ yìí kọ̀ dàrú rárá lẹ́yìn náà salatul fatihi nínú àwọn ìròrí wọn àwọn dalalat àwọn sofiya nínú àwọn ìròrí wọn òun náà ní pé salatul fatihi ọlọ́lá ju <laughs> allahu akbar lẹ́nu wọn lọ́wọ́ lọ́lọ́lá ju kùránì lọ nígbà mẹ́fà ẹ̀ wọ́n ní sẹ́kùn ní amára ní bẹ̀rù ojú ìlà sọ̀láàtì fàtì ọ̀là nàbí yọ sóhun ní fètèètè wọ́n wá pa àwọn láṣẹ pé gbogbo àṣàláàtì tẹ̀ ń ṣe pátá ẹ̀ mọ̀ṣẹ̀ má ọ̀yà sọ̀láàtì fàtì ní kọ́ gbà kó sì máa ṣe kọ́ wá sọ fún gbogbo ayé ní pé èyí tó kàn nìyẹn o sọ̀láàtì fàtì ní gbogbo ayé gbọ́dọ̀ máa ṣe ọlọ́kọ́kọ́ yọ sóhun lójú àlá olóní mẹ́fà ni ewé pé alukoran pé ó ṣe déédéé koran nígbà mẹ́fà tẹ́ẹ̀bá ka koran nígbà mẹ́fà ó ṣe déédéé sàlìfà sí ẹyọ kan olóòtú wa yọ sóhun ní pètètè ọwọ́ ni sóṣẹ sàlìfà sí yẹn nígbà tí n sọ yẹn understand dáadáa ni nísìnyí ó ṣe déédéé koran six thousand tíra kan tí àwọn tíra tó tóbi jù ní àwọn tíra àwọn Sofia Tijaniya àwọn pè ní Jawahirul Ma'ani ẹ lè wo volume one page one thirty eight ẹ rọrọ tí mo sọ yín bẹ́ẹ̀ kò sí àbá àbìdáni àti onídàá ńlẹ Jawahirul Ma'ani wa Bulugul Amani ee eh. gbogbo àwọn nǹkan yìí ìjẹ́ bá ti pàdé wọn wọn ni eh, ẹ̀yẹ gbogbo ẹ̀yẹ kìí yẹ ká fẹ́ sọ́ọ̀sì ìjà máa sọ̀rọ̀ mí eh, ni sàátìlì fàájì táwí òun ni wọ́n sọ fáwọn bàbá wa ńlẹ̀ yìí pé òun lọ dáa jù ẹ gbé sàátì Ibrahimiyya òun yẹn sábà ṣe dùn kan ẹ gbọ́ fàájì àtàlàtì fàtì fàájì àtàlàtì fàtì lẹ́ẹ̀bà ń gbọ́ níbi ìyàwó níbi kó máa ìgbọ́kúgbọ́ táwọn bàbá yẹn gbọ́ ní ọdún wọn fi rò pé sìláàlù fàtẹ́lẹ̀ káwọn máa ṣe kí ni káwọn máa ṣe kọ́lọ́ máa sàbà fi wọ́n mọ̀nà lẹ́yìn náà alikẹ́sìbà àlọ́lá ká máa parọ́ mọ́ ọlọ́run pé ọlọ́run bá ọyọ sí wa lóru ó ní ká máa ṣe báyìí ànábì wa bá wa lóru ó ní ká máa ṣe báyìí ọ̀kan nínú àwọn tìjà ni ó ní ṣẹ́ẹ̀dù pé mẹ́sẹ̀jì tún máa sọ̀kalẹ̀ rìsáàlà sọ̀kalẹ̀ àmọ́ àwọn súnfin lọ́lọ́run sọ̀kalẹ̀ fún tọ́ ìtànẹ́bì ni a máa ṣe lójú ayé ìgbà àlè ṣetán ká tó wá gbé ti ojú oorun ṣẹ̀rí ìtọ́lẹ́ ká máa ṣe lójú ayé ti tọ́ wa torí wọ́n ní àlìyáwó má àkèmọ́tò lẹ́kùn dín náà wọ́n lẹ́sìn ti parí ká nábì tó lọ lẹ́yìn náà àtọ̀wáàfù bí kòbó sọlẹ̀ ihim wọ́n áwòlìyá ihim wọ́n á máa tàwáàfù sàárè ẹni bá ní wà lórí gọ́gùn bíi tí ẹ bá tẹ̀ àtọ̀wáàfù oye nígbà kòbó sọlẹ̀ ihim fi Sudan ẹ̀kan ra tẹ́bẹ̀ ẹ̀kan ra kọ́ mo ṣe sọ yẹn wọ́n gbé wá fún yín ni wọ́n sin àwọn séwù wọn sí wọ́n wá sí bíi Kaaba òun fẹ́ ju kaaba lọ́nà wọ́n wá ń rọ kiri ká rẹ̀ wọ́n ń tàwa fún rẹ̀ wọ́n ń tàwa fún wọ́n fi gbìkan ní Jabalul Awliya ní Sudan wọ́n kọ́ ọ̀gángan sàárè ẹ̀yọ̀kan lọ́wọ́ mẹ́wọ̀ wọ́n wá kọ́ stories síbẹ̀ ibẹ̀ náà àwọn yẹn máa ń lọ wọ́n máa lè fọwọ́ ra sàárè àwọn yẹn ń bu yẹpẹ sàárè wọ́n bu wọn fẹ́ rárá ẹlòmíín bu jẹ ẹhẹ sọ níbẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ tẹ̀lé àti kìnnìkan ẹ̀mọ́ tàwa o suratul hajj aya twenty nine lẹ́yìn náà àwọn sofiya tijaniya wọ́n gbàgbọ́ pé talabul janna la yajuz liwaliyin sufi walifiraru minan nari la yalikula kéèyàn ọmọ akpẹ́ ọlọ́run fi mẹ́tàlì janna wọ́n ní wọ́n tó wọn ti di sufi tó di sufi tán kò ní bèrè àlìjanna mọ́ kọ́ wọn wá ọlọ́run fi mí sínú ná tó di sufi tán kò ní sàdúrà mọ́ yọ kàn sọ fọlọ pé bó wù ọ fún sálì jẹnà wọn sì wọn fún síná kò sí ètò òfin sí tí ọtẹ wọn lọ́rùn àdúrà kan bẹ orin kan bẹ sábà ń kọ wọn ní wọkúnzá kẹrà lè láàyè ó bá ń lè wájú ìhì àfa àwọn àfa mọ̀kádàmù wọn ṣe wọn yóò ní ẹ̀jẹ̀ ẹni tí wọ́n máa ṣe síkìrì púpọ̀ ó bá wájú ìhì ẹ̀ka máa ṣe nítorí ojú rere ọlọ́run bẹ̀lẹ́ àkọ́wùfin ìrání wàlẹ́ àkọ́sùdìjẹ́nà ẹ má lánìyàn pé ẹ fẹ́ kó fi ń sàlìjẹ́ náà o ẹ sì má lánìyàn pé pípẹ́ ń bẹ̀rù rẹ̀ kọ́mọ́ bá fi ń sí iná àwa ti wà ń kalẹ̀ tí wọ́n kà fún wa bẹ́ẹ̀ àmọ́ làákàyè ò náà ńgbà náà kò sí bẹ́ẹ̀ lálàáfíà náà pé ẹ dákun ńgbà tá àwa bọ́ tá àwa lè jẹ́ nàbà sínú láwa ṣe kí ni láwa wọ̀ bí àlìjẹ̀nu yẹn ṣe máa ń pètùkù pèsè wọn lọ́pọ̀lọ́ ni wọ́n ní tẹ́ ẹ bá ń bẹ̀rẹ̀ àlìjẹ́ náà ẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run àdúgbò tó náà lẹ́sẹ̀ yẹn ṣe kí ni ilẹ̀ ẹ̀sìn sí lọ́hùn ẹ wo bí wọ́n da ìkàlásì tí wọ́n gbà tẹ́lẹ̀ bá ti sí ọlọ́run tó gbà fẹ́ wọlé ẹ̀ níbi ọlọ́run tẹ́lẹ̀ bá ní màdà pé èyí wọ́n fà ní tó sọ ìfẹ́ kọ́lẹ́ tó kò sì kọ́lẹ́ ọlọ́run ní ẹ̀ma sọ pé bàbá àti iná fi dúnìyà àṣàlà wọ́n fi láàkìlá àṣàlà wọ́kìlá lọ́rùn náà ìtọ́wọ́n ní kùrán nìyẹn wípé ẹ máa bẹ̀m̀bẹ̀ mí kí n fi ń sálì jẹ́nà kí n ṣe dáadáa fún mi láyé kí sì má fi yín wọná lọ́rùn ẹ má bẹ̀mí ọlọ́run ẹ má bẹ̀mí kí má fi yín wọná àwọn aláwọ̀ ọ̀bẹ ọlọ́run fún irú irú irú ìbáàdà wo nìyẹn irú ìbáàdà wo nìyẹn tabasa àdáyà dákìlà anábìrì ká máa sáájú ọlọ́run fún ẹ azabu jahannam àbí káwọn wọ iná jahannam nínú àwọn ọ̀rọ̀ orí wọn tàwí ìdìlàdìyà wọn gbà gbogbo ẹ̀sìn tí kálù bá ń sìn ẹ̀sìn tọ́lá kẹ́ẹ̀tọ́ rí mọ̀kádàmù súnfí tàbí sí òsúnfí tí ó ní òun fẹ́ ṣe wàásù fún kiri yó kọ̀yà jẹ́ mọ̀kádàmù dáadáa ni tó bá ṣe dáadáa tán yóò sọ fún yín pé ọlọ́run lọ́rán kálukú ni tó wù ú kí lọ́kàn tí ń pẹ̀lẹ́ kí ni tí èyí tí ń ṣe náà ọlọ́run ní sè tọ́ àmúyẹ̀ táwa gbóyé òun náà ni pé gbogbo àwọn tó ń ṣẹbọ òun ò sí lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe kìrìsìtánìtì wọn ò sí lọ́hùn àwọn tí wọ́n ń bọ̀ dìsa wọn ò sí lọ́hùn tó lọ́wọ́ lọ́hùn ní kúlì ìyá anábì sọ pé yá ayúwà lè káfíìrù mo pè yín kẹfẹ́ rí o lá àbúdú má ta àbúdú èmi ò ní sin tẹ́yìn sí kíni tẹ́yìn sí ìtawà rí nu koran ni sọ́ọ̀tù káfíìrù àmọ́ wọn tún fi rí i pé gbogbo tẹ́yìn bá ń sìn ń sìn ọlọ́run náà ni ẹgbẹ́ tí wọ́n ní ṣe kẹfẹ́ rí yín ni ó lè jẹ́ òun gan ni ó wà jẹ́ náà ìwọ́lọ́pàá wọ́ná <laughs> ẹ̀ kàn máa gbọ́ wọ́kúbọ̀ yẹn nínú àwọn dàlá láti sùfíà lẹ́yìn tí ọ̀pọ̀ ọmọṣẹ́ wa òun náà ni pé àṣẹ́hẹ̀rẹ̀ wọ́n máa ń ṣàgùn afọ bẹ lọ́wọ́ àwọn àfa sùfíà àwọn tí ọ̀ṣàgùn nù wọn báyà wọn tó five percent fẹ́ẹ́ pé àdúrà bídíà nìkan làwọn ń ṣe àpàdà débẹ̀ yẹn náà àti àti débẹ̀ kọjá yá sí jẹ àbí ẹ̀dá máa àmọ́ àwọn tí wọ́n ń ṣàgùn nù wọn oògùn gbẹ́rẹ́ gbẹ́rẹ́ ọdẹ pààrọ̀ nde, ń dè ṣẹ́rẹ́ kárí nǹkan Okwu, etí odò ìsàrè òkú ẹ̀hẹ́ kárí ká àwọ̀rò kásùn kan mọ́gi kárí mọ́ nọ́ọ̀rò ẹ̀ẹ́dì tó fi yọ máa wé nǹkan sòfin yóò wé nǹkan kọ́lá yóò tó wé lé tẹ̀síwá àtàmáyìm ó ni ọlọ́run wa má Suleiman ọlọ́ni suleiman anabi suleiman kì í ṣe kẹfẹ́rí o wàlákin na ṣayàtì na káfàrú àwọn èso àlìjánu ẹni kẹfẹ́rí yóò alimu na nasa sihra àwọn ni wọ́n kọ́ àwọn yẹn lóògùn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí ń lọ́dọ̀ wọn tí wọ́n máa ń gbówó fún wọn yẹn wọn ò fẹ́ ara wọn wọn ń sàtàtì fúnra wọn ní o ṣé wọ́n bá ṣe nǹkan tó fi máa ta olóòrùn sì nira màlúù fún mòlúdì ọ̀yà gbàkín lọ lè fi fọ mọ́tò gbàkín lọ lè fi fọlẹ̀ gbàkín lọ lè rí mọ́ṣọ́ọ̀bù gbọ́kẹ́ lọ lè sọmọ́gi ọmọ yẹn ló wọ́n fi ọlọ́ ẹmọ́fọ́tò rẹ̀ wá wàhálà òní ni wọ́n gbé kaná gbogbo àwọn ṣèkìyà tiẹ̀ ọgbọ́njẹ́ wọn lọ́dọ̀ àwọn sòfíà torí àwa làwa ń rí i pé ẹbọ ni kíní ti ń ṣe yìí tiẹ̀ òun ò rí lẹ́bọ o ìbáàdà lòun ṣe kíni lòun rí sí torí wọ́n mọ̀ pé kúlù òun mọ̀ ojú wọ̀lá gbogbo tó bá ti wà láyé ọlọ́run náà ni tàbá sọ pàrọ̀ mọ́ ìdí aṣọ aláàmọ́ aláàní ẹ̀hẹ̀ ẹni bá ti nílò orí yẹn ṣe ṣé kíní kan bẹ̀ẹ́ dáńgbè lóògùn tí ọmọ wa pé kíní lẹ́yìn gbogbo eré yẹn lọ́wọ́ gẹ̀rọ níbà aníkíni ẹ̀yìn ilẹ̀ ẹ̀dá kan mọ̀ èrí náà níbo ló ti jáde ìbí yàtàrà kún báyà kún ọlọ́ni ìbá lọ́ọ́ lọ́ni kún ó sì dérí rí tó jẹ́ pé ìròrí yẹn àwọn òfin ìròrí yọ yàtọ̀ síta níbi Muhammad àdébí lẹ́sà mí nà máa ń sáhara àwọn sóhara la àdébí kò sí lára wa o ẹni tí ń sóògùn àjò àtẹni tí wọ́n sóògùn fún àdébí ní kí sara wa tọ́lọ̀ bá ti wá rí báyìí jàmá ẹ àárí pé sufi yẹn á fi lẹ̀ kẹ́ ẹ gbọ́dọ̀ sufi tí ò ní pàrọ̀ tí ò ní òǹdè nídìí bẹ́ẹ̀ sufi yẹn á fi lẹ̀ ọ̀dọ̀ àwọn afọ àtàwọn orílẹ̀ yẹn ti máa ń mọ̀ pé ẹbọ ni ká máa ṣáájú ká máa sóògùn ogun tó dáa náà lóògùn bá ogun náà rún eré fífọ́ wọ́n ti sàlàyé fún aláyè yìí nínú àwọn tàlà látò sùfíà àlìkálùwà òun náà ni kọkùnrin ó jòkó sínú yàrá kan kó lóun fẹ́ lo oṣù mẹ́ta oṣù mẹ́rin nígbà míì ọdún kan ipò òun ní jáde àwa ní kí ló fẹ́ máa ṣe nínú ilé òkèrún jama òkèrún jimá ọlọ́run ìyá ìlẹ́dínlá àmọ̀nà ìdánù díẹ̀ alẹ́ sọ láti mi yọ́ mi lè jọ́ máa fásà áwọ̀ ila zikrillah ọ̀dà ló lè bẹ́ẹ̀ à ah, kọ́dà àwọn tí ń tajà gan ọlọ́run dá wọn dúró pé kán fọjà lẹ̀ ipò ẹ̀ lè kírun jimá kílódé tí wò kírun jimá àní kálíwà làwà àwọn èkí jimá àwọn àbá àtàwọn sáà nílẹ̀ yorùbá ṣé wọ́n ń jimá àwọn bá sùn fi ni wọ́n lórí àwọn wà pẹ̀lú ọlọ́run ẹ̀tọ́ wọn ní káwọn máa wá rántí ọlọ́run fàṣà áó ìlà zikirillah káwọn wá rántí ọlọ́run àwọn táwọn wà pẹ̀lú ọlọ́run àwọn míì yóò mọ fọkọ àlìjánu yóò mọ fèsù níjọ àwọn àtọ̀hún aláìmọ̀kan làwọn àtọ̀hún àwọn yẹn fi ń súnmọ́ lọ́hún láìlá ìlàlá àwọn ti sìn owó ni wọ́n ń dọ̀rọ̀ owó àlìjánu owó ni wọ́n fà owó. afọ́jú kan lè bá dẹ́gbà Muhammad sallam ó ní ànábì ó ní òun òrí náà o láàdínú máa yẹ kúdù ní ilẹ̀ masjid ìrẹ́ ní tí ó mú mi lọ mọ́sálásí tí wọ́n fà mí tẹ̀tẹ́ ànábì wá dákẹ́ ó rò pé dídákẹ́ ànábì pé ànábì yọ̀ǹda kún ọmọ kírun lé ni anabi dasa náà ìtàn nìdá a ṣe bọ́ gbọ́ngbà wọn ń pèrún bí ojú rẹ̀ ọba fọ etí lọ́sà sí kíni ọ̀sáàdì ṣé ọ gbọ́ olóhùn gbọ́ òun máa ń gbọ́ tí wọ́n ń pèrún anabi ní ọlọ́run yóò dá fún ọkọ̀ kírun nulẹ̀ fàájì lórí dọ́là ọba lóhùn bóòlù afọ́jú ṣe tí ó fi jẹ mọ́ṣáláṣí ẹ wò wàhálà tí ó kọ ẹ̀ sí olóhùn tó wá rẹ̀ ni tí ó ṣe kíni ẹ̀ ń tí ó fà ọ́ nígbà tí anabi ní afọ́jú pé kọ́ wá kírun mọ́sálásí kọ́ wá kírun jama lọ́kùnrin bó lẹni tó rí náà ṣe wá jòkó sínú ilé tí olóhùn kírun jama pé òun ṣe bá dáa wọ́n wà ní anabi wà ní gbogbo ra ní ronúpọ̀ ọlọ́run ọba kí ìsìlámù tó dé àbí nígbà ìsìlámù dé ẹgbẹ́ pàdé anabi lọ́bẹ̀ ṣé ìrún ti dọ̀nà yẹn fún gbàù tí wọ́n ti gbé dìde ó ti tẹ́ yóò máa fi wéra wọn tí ọjọ́ ara wọn ọlọ́ni wọ́n ká wọn máa rọ́ọ̀kì in ọlọ́run ni ẹ lè rù kù papọ̀ mọ́ wọn tí wọ́n rù kù ibo lẹ́tìrì àpapọ̀ mọ́ wọn rù kù mọ́sálásí ni obìnrin nìkan ni wọ́n ní ọlẹ́ kí nínú ilé nínú ilé rẹ̀ ó ní ládàjì tó bá kí ní mọ́sálásí lọ àmọ́ àwọn ọkùnrin dandan ni ká lọ mọ́sálásí torí àwọn ọkùnrin ni wọ́n ṣe kọ́ mọ́sálásí wọ́n ṣe alúwà wọ́n náà ṣe alúwà wọ́n náà ṣe alúwà ṣé alẹ́ ní jókòó nídìí bẹ́ẹ̀ mọ́sálásí ọlọ́run fún tí nàdínà lọ́hù àǹtọ́rọ̀fà nínú àwọn tí wọ́n ṣe àwọn àwọn náà ṣe alúwà rí kọ́lọ̀ ń kó ṣàforíjì fún wa jẹ́wọ́n àtìpá àtìpá àtìjàní ṣe jàmá ètò lọ bí ogún ọdún báyìí kò wá sí sẹ́nìkan si wà fìrúwà lójú má bí ìṣe ń bó ṣe rí nánu kíkẹ́ ti tìjàní àkàn wà tó jẹ́ pé tí mo dìídì ṣe kó gbogbo àwọn àfa àwọn kò sẹ́nìkan tó nàró ìpín sẹ́ni yìí sọ rí bẹ́ẹ̀ kìí ṣe pé láàyè láàyè ọlọ́ọ̀tẹ́ lẹ́ ń ṣe àwọn náà ń ṣe ìṣèkìfàrò àwọn náà ń ṣe àṣàlátùfà nàbì àwọn náà ń ṣe àwọn kan ṣe lílífàtì ni ẹ̀hẹ́ àṣẹ dáhàtì kàmáàlì dáhàtì kàmáàlì àwọn ṣẹ̀yìn ẹni tó bá ṣe yẹn tí ọ̀bá lálùwàlá tó bá wọ mọ́tò mọ́tò náà ṣe lásìdẹ́ǹtì mama mama wa nígbà mo ní ká má ṣe má má mi tèmi wò ti ṣe má alhamdulillah mama ní alukurani gan ayéṣàlù ọ̀làgbàmí tá a máa kà tí mọ́tò ṣe kíni sí mọ́tò jáàmù <laughs> àwọn irọ́ oríṣiríṣi fa burú wọ́n kà kọ́ gbogbo ẹ̀ kálẹ̀ èyí ó sì gbàgbọ́ oṣù máa ṣe gbogbo àwọn tó wà yẹ kọ́ lọ́mọ́sá fà yọ kú nínú ẹ̀ òun náà ni alifanaha alifanaha ká máa sọ pé akídàtò alifanaha wípé tẹ́yìn bá ṣe ìbáàdà dáàyè kan nínú sófin èèyàn wà tán sínú ọlọ́run ọlọ́run tán sí i inú yàn náà gbogbo ohun téèyàn bá ń sin gbà náà wọn ò ní kọ́ lẹ́sẹ̀lẹ̀ fún yàn ee alifana nìyẹn alifana gbogbo kaba ìrí ẹsẹ̀ pátá yọọ ma ṣe lọ ni téèyàn bá ní ẹsẹ̀ ní àní ẹsẹ̀ ní kíni ta ló ń ṣẹ̀ ta ló ń ṣẹ̀ hùwà àwọn ọ̀sẹ̀ ní kankan ọ̀kan nínú àwọn afa kàdìríyà ó ní anàlẹ́ wàhídùl fáridù alikabiru bidhatihi anali wasifu mausufu sheikhu tariqati ó ní èmi náà ni aliwahidu tẹ́ ń wá ọlọ́run èmi nìkan náà ni èmi náà mo tóbi jù èmi náà ní yin ẹnìyẹn náà èmi náà lẹni tí wọ́n ń yìn èmi sheikhu tariqa sheikhu tariqa àwọn ni wọ́n máa ń ṣe fànáà yẹn ẹ̀hẹ́ gbogbo tí wọ́n wá ń ṣe láì da àwọn mòdíjọ́ ni à báwọn bàbá ṣe gbé wá fún ni ó bí wọ́n ṣe gbé wá fún ni ṣe yẹ ó lẹ́ẹ̀kan ní tí wọ́n máa tí wọ́n máa wúrúkú wí káàkiri lèmi ọmọ ṣe bí wèrè ni wọ́n ń pè ní majisubu wọ́n ní majisubu ní o gbogbo tí ní ṣe sílẹ̀ fílẹ̀ o ìbádà ní ṣe o ọ̀kan lẹ́kọ̀ọ́ nínú àwọn onítàríkà ọ̀dírẹ́fà ṣéwù kan ni nínú àwọn ṣéwù wọ́n ti wá fóun náà lọ́wọ́ kínní òun náà ti wá jilẹ̀ jìdó ń bẹ̀ ó ní tí òun bá ń báyàwó yàwó lásìkò ilé òun máa rí ànábì wọ́n wọ́n sọ yìí tó burú jù bá lọ ìkan bẹ ìkan bẹ ní sùfíà ìkan bẹ ní sùfíà ìbílísù lérí àti ṣètò àrí wàlá ìdérí ni àlùjànnú lérí ó lè wọ́n ní ìkàlù sọ́ọ́ àmọ́ àlùjànnú ní sékìrì àwọn tá a wù yìí bí wọ́n bá ba séwù lọ́wọ́ báyìí wọ́n sì máa fọwọ́ ara ó lè kí ọwọ́ sínú omi òye tí sèwù bá ju bàtà lẹ̀ báyìí wọ́n hàn bàtà yẹn ni tẹ̀sùbá ṣe wù láti ibi ọdún gbọ́n hàn ní wọ́n ti rí mú ó kì í bomi wọ́n mọ̀ wá mu nígbà tẹ́yìn bá ti àgbo. <laughs> ẹ dákun ọlọ́run ọlọ́run ọjà sì nà. ṣé ìwùgà bùkátà àti ẹ̀gá sóti rí bí yàtá kátó wá pé bùkátà àti ẹ̀tọ́ ọ̀sẹ̀ kó ṣe kí ni kó bí yá wọ́n máa ń di ẹrú ni bad. ṣé wọ́n ránṣẹ́ ọlọ́fẹ́ yà kẹrùn ọgbà gbọ́dọ̀ wọn nígbà tani fọlọ́ ọ̀bọ̀ wọ́ ni wọ́n máa halẹ̀ mọ́ ilé òde pé àwọn ọ̀bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ilé ìkírun nínú gbàgbọ́ wọn ni pé wọ́n gbàgbé èyí táwọn ṣe èèyàn lọ́la ju èrò lọ wọ́n làbí kírun lọ yìí akbar ìrọ̀jọ́ ọlọ́wọ́ bá ju èrò tó kí lọ. ee àlùwúdì bí ka sọlá táwọn ń ṣe wúdì lọ́wọ́ akírun náà ni wọ́n bá ti dá wàhálà kalẹ̀ mọ́ṣáláṣí ìlàláìlà lánàá ọ̀dẹ́jọ́ jímọ̀ báyìí ẹ̀dá lè pe wo àwọn tánbẹ̀ ládùúgbò wa kan túbọ̀ lọ́dọ̀ ọlọ́run bá wa àti kọ̀dìríyà ni o nínú ẹ̀ ní ìjàsíbíyà ká máa lulẹ̀ wì bí àwọn ṣẹlẹ̀ tí ó kan lulẹ̀ ṣéwù kan lè nàpá sí báyìí yóò ṣe róòlù ó lè dá ìṣẹ̀ṣẹ̀ báyìí yóò ṣe róòlù wọ́n máa fọwọ́ mu wọ́n máa fọwọ́ ga lọ́rùn ìjàsíbíyà ọlọ́mọdé sọ níbẹ̀ níbẹ̀ ni ká máa mú orúkọ ọlọ́run bá ká máa ṣọ́ọ̀tì ẹ̀ wọ́n ní ẹ mọ̀ ní láìláì lọ́láhùn ẹni húwà húwà ẹni tó wá ní fóònù mi lọ́wọ́ yín sẹ́ndì àwọn sufi kan sí tó wà ní Sudan nírọ̀lẹ́ jọjímọ̀ àwọn èsì láìláì lọ́lá húwà ni húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà ọwọ́ àwọn àlèrè fóònù mi ọwọ́ àlèrè fóònù mi ẹni tó bá ní nọ́mbà mi lọ́wọ́ yín sẹ́ndì ẹ̀ sí lọ́sàn-án wà wà wà wà wà wà wà wà wà wà wà wà wà kò tó jẹ́ wà máa wà tó ní. bí àwa tá a ṣe rí àmọ̀ òfin kí ní àwọn wì ṣé àwọn tí wọ́n ti ṣe rí àwọn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ nǹkan ti bàjẹ́ jẹ̀mọ́ o nǹkan ti bàjẹ́ o kọ́lọ́mọ́sá ìsánú wa kọ́lọ́mọ́sá bá tún wọn ṣe lẹ́yìn náà àlùgbòlówù fi mádìí rasul wọ́n máa ń yan anabi wọ́n máa gbé anabi sí ipò tí anabi ò ṣe kí ni anabi ò gbé rẹ̀ sí ọ̀gá mi wọn nígbà tí ń ṣe búrídà rẹ̀ Oni ní wà iná mi jù ní kàdúnìyà wàdọ̀ rata ha ó ní ó ní gbogbo ilé ayé pátá wọ́n mú jáde látara látara jude ọrẹ tí wà nẹ́bì táyé ọrẹ rẹ gbogbo ilé ayé wọ́n mú jáde ńbẹ ni ọ̀run tá a lọ náà gbogbo ilé tó wà ńbẹ nínú ọláwà nẹ́bì ni wọ́n ti yọ gbogbo àlìjẹ́nà yẹn wọ́n mi ní olùmíkà ilmu Allahi wal kalam orí ìmọ̀ rẹ nínú ni wọ́n ti mú ìmọ̀ tó wà ní láwìlì mahfuz ṣé gbogbo ọmọ lóṣù wa láwọn ìlú màfúsẹ àbí ọlọ́run kọ̀ọ̀kan sí nǹkan pọ̀ láwọn ìlú màfúsẹ o ọlọ́run wa ní mọ̀ tó pọ̀ ju tó wà ní láwọn ìlú màfúsẹ lọ wọ́n ní gbogbo tó wà ní láwọn ìlú màfúsẹ nínú mà nẹ́bì ni ipa ànẹ́bì mọ gbogbo ẹ̀ ànẹ́bì mọ gbogbo ẹ̀ kí lẹ̀ wá ń wí jáde lẹ́nu yìí ọlọ́run bá ní kó lè rí ànẹ́bì sọ fún wọn pé láàmúlékù lè nọ́ọ̀sì iná àwọn ọ̀là àgọ́rọ̀ra èmi ò ní la amliku li nafsi naf'an wala darra èyí lè dánira padà fúnra mi èyí sì lè sọ́ra mi láǹfààní illa ma sha Allah nítorí wọn bá fẹ́ nìkan ní máa ń ṣe o èmi ò lọ́wọ́ ń bẹ́ o èmi ò lọ́wọ́ ń bẹ́ o walau kuntu a'lamul ghaiba tí n bá ma kọ̀kọ́ ni lastakthartu minal khair oore ní ọmọ ṣẹlẹ̀ sí mi púpọ̀ wa ma massaniya su aburú kankan ò ní ṣe kíni kò ní ṣẹlẹ̀ sí in ana illa nadhirun wa li qaumin yu'minun àbàrà lásán ni mi wọ́n kàn rán mi sí kí n kìlọ̀ fún ni o wọ́n sì rán mi sí kẹ́ gbọ́ lọ́ngbọ́ ọ̀tán èmi ò mọ̀ máa kọ̀kọ̀ wọ́n sì lànà bí lọ́mọ gbogbo nítorí wà ní láwùlì mahfuz ìyàwó Aisha nígbà wọn parọ́ mọ́ oyè sàgbé ìyàwó Aisha ní ànábì ní kọ́ máa lọ́lé wọn kó lè sinmi àbí báwo wà Aisha ń bàjẹ́ ó dìgbà tí àyà dé àgbà tí àyà Aisha onímọ̀ nípa yín pàǹtá ṣe kíni èrò tí wọ́n pa máa ànábì Yakubu ojú ẹ̀ fọ́ látara pé dúdú bẹ́ẹ̀ di funfun nígbà ya yusufu sí yusufu kò lè yọjú ṣé yusufu kú anabi yakubu ní màkọkọ ọmọ akáyọrọ tó ń jẹgbádùn lọ́dọ̀ ọba ọba akáyọrọ mẹ ẹyọ màá yá mi nínú ẹsìn wọn àwọn anabi Ọlọ́run mọkọkọ àbá sufi yóò sọ fún yín pé ẹ máa bọ̀ àwọn fẹ́ wo àkọsẹ̀jáyé òun fẹ́ wo iṣẹ́ àṣìlá kò sábà sufi tí a wájú ilé ẹ̀dẹ́ ní báyẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ yẹ wọ́n fi ń wo sẹ́fà àwọn àníbi lóhùn gan ọmọ kọ̀kọ́ nígbà níbi ọmọ ilẹ̀ yẹn wọn a máa irọ́ sí náà irọ́ náà ni wọ́n máa ń lo ọ̀sán yẹn o àwọn tó bá gbóná nu wọn dáadáa ọ̀sán yẹn wọ́n máa sọ àlìjánu kan ni yọ́n máa sọ ẹ̀yìn tí arákùnrin yẹn bá bọ̀ nǹkan àlìjánu kan bẹ tó náà bá tọ̀ náà wọlé àlìjánu àtàjà náà máa kọ́tà tara wọn yọ́n máa sọ ṣé ti ṣéwù ṣéwù ọmọ wa sọ àníbi lóhùn ọmọ tọpamọ́ àbí ṣé ṣéwù lọ́wọ́ àmọ́ wọ́n láì kọ̀ láwọn yẹn fi máa ń kó sí wọn lọ́wọ́ torí táàlì jẹ̀ níbàlọ̀ lẹ́sọ̀ fún wọn. lẹ́yìn náà nínú àwọn tí wọ́n ń ṣe nínú kàdíríyà ó ní ká máa lu bàndírì nínú mọ́sálásí ká máa lùlù nínú mọ́sálásí gbọ́n gbọ́n gbọ́n nínú mọ́sálásí. àwa béèrè pé tọ̀ èyí tó gbajúmọ̀ ni pé tí wọ́n bá lùlù nílé ìjọsìn kan tí ó bá jẹ́ sẹ̀lẹ̀ yóò sì jẹ́ kérúbù èyí tó gbajúmọ̀ nínú ilé ayé wa ta wà ni tí wọ́n bá ti ń lùlù ní mọ́sálásí pé wọ́n sàtíkìrí pé ó ti kú nínú ẹ̀sìn tí wọ́n ṣe kíni ẹ̀sìn tí wọ́n rán wa ẹ wá lùlù ní mọ́sálásí obìnrin tó ti bàlágà yóò máa wá nàró yóò máa jó àwọn síkìrì kan tó máa ṣe níjòkó àwọn kan tó dé pé owó dìde ni wọ́n máa fọwọ́ gbá àyà báyìí wọ́n sì máa ṣe kí ni ẹ̀ẹ́ àwọn obìnrin wọn máa fọ̀rọ̀ sókè níwájú sẹ́yìn ṣe ẹ̀sìn nìyẹn jẹ́mọ́ níbi bẹ́ẹ̀ ẹjẹ́ àṣẹ̀sìn tòótọ́ ẹ̀dá kùn tòótọ́ lọ́wọ́ bá wa lẹ́yìn náà àtẹ̀jẹ́ nínú àwọn kan máa ṣe bí wèrè kan máa ṣe bí wèrè yẹn ìlànà kan nínú súfì ni kèé sì ṣe wèrè ọmọ tí ń ṣe ọ̀kan wọn síwájú ilé ẹ̀dọ̀ wa ń jò ní àwọn màmá wa ni wọ́n rẹ̀ ní wọ́n fi gba mílẹ̀ ní pé ọlọ́run sàánú àwọn pẹ̀lú àwọn súnfì ó sì kó tẹ̀sán bá sọ́run lọ́ba dé lọ́ba jòkó níwájú ta ó ní gbogbo ẹ̀yin ará àdúgbò yìí mo fẹ́ ṣàdúrà fún yín ọba jòkó lẹ̀lẹ̀ ipe ẹ wá lọ lè wá nǹkan kan wá kí n tó ṣàdúrà fún yín wọ́n ní kí nìkan náà ó ní ẹ wá lọ lè wá ẹyin kírètì méjì wá kẹ́sì ṣe kẹ́sì ṣe ní ṣíṣe ọwọ́ àjòkólẹ̀ ọwọ́ ni ká máa bó ká máa bó ọjẹ́ ọjẹ́ kírètì kàtà o <laughs> eh, nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì làwọn àwòbẹ ẹ má gbógun mi o <laughs> àbá àbá ojú tó ẹsẹ̀ sàdó àfọ̀nkẹ́ máa gbé <laughs> yókù lọ yóò wá wá ẹ wá sọ ìbádà di pé wòlíì ni àpẹẹrẹ táwọn sọ pé wòlíì ni yóò máa ṣe bí wèrè kì í ṣe ṣe wèrè orí mọ́tò ń sìn ọyà fún mọ́tò nígbà tó ṣe kíni nígbà tí ń bọ̀ làwọn kan bẹ́ẹ̀ ni tí wọ́n máa gbéra wọn ní bulalawiyun ibi àwọn tàríkà tìjà ní abulalawiyan yóò da tẹ̀sùbà oye bíi fifty sọ́run yóò kó mẹ́wàá mẹ́wàá sọ́wọ́ fìlà mẹ́ẹ̀ẹ́dógún yóò wá dé àkẹtẹ̀ mọ́ gọ́bì yóò wá tó aago mẹ́rin sọ́wọ́ aago yóò wọ sọ́ọ̀kì rẹ́ẹ̀dì sáyé ẹsẹ̀ ọ̀tún sọ́ọ̀kì búlù sí ẹsẹ̀ òsì yóò wá tan àtùpà alágbó kan ọ̀sán ní ìmọ̀ bẹ́ẹ̀ ń bẹ lọ́yọ̀ọ́ mi o àwọn wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ tiwa wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ táwọn gbé èkó ọgbà ọgbọ̀lẹ̀ ọgbà rọ́ àwọn yóò rọ wá bò wọ́n lọ́wọ́ àwọn yóò máa fún ọ lásọ àwọn yóò máa fún ọ mọ́tò àwọn yóò máa sọ fún ọ pé lọ́sàdọ̀ hàn. mo ní òjíṣẹ́ tá a gbé dìde a gbé dìde kọ́ wá pírátìsì wèrè fún wa ọlọ́run wà máa sọ ibùkún bí mo ti nù ọlọ́run náà níbi èsè wèrè tó bó ṣe wá kó tẹ̀sùn bá sọ̀rọ̀ yìí mo wá pàdé nǹkan mo ní lọ́dọ̀ àdúgbò wa mo ní ah, láago méje àárọ̀ mo ní ibo lọ wá lọ báyìí ó ní wọ́n kàn ní kó wọn máa rìn káàkiri ẹ̀ tó mo ní tẹ̀síwájú àtàwọn kó sọ́run yìí ẹ̀sẹ̀ kó sínú pólíbàgì tẹ bá wá dé ibi tí ẹ ti fẹ́ ṣe àdúrà kẹsì ṣe kí ni àló ní èyí tó wà nílé tó ju eléyìí lọ tó mo ní ẹ̀wọ̀n ìyá mo ní ẹ̀fàdúrà náà lọ́wọ́ ẹ ṣe kí ni ẹ̀fàdúrà náà lọ́wọ́ bí wèrè sí bẹ̀rẹ̀ náà nu jama kẹ́nìkan wá ní òun fẹ́ kí ọmọ Amẹ́ríkà gba Islam ọmọ London gba Islam òun wá fẹ́ kọjá pé bóun ṣe rí ìlẹ̀ wọ́n fẹ́ kí kí ni tí wọ́n rí kò lè jẹ́ ìsìláàmù tá ànábì mú wa ìsìláàmù mi nìyẹn nínú àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa òun náà ni wọ́n máa ń ti ọ̀rọ̀ ṣéwù wọn wọ́n máa ń ti síwájú ọ̀rọ̀ ànábì ní tí ṣéwù bá sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àtàdé àwọn náà máa ń parọ́ náà wọ́n ní ṣéwù àwọn sọ pé wá sínú kàdámi bílí kìtàbí wà mi wò ẹ̀dánù wọ́n kà máa sọ lẹ́nu ní o gbogbo táwọn sọ látàárọ̀ yìí sọ́bá súnà mú sọ́bá lè Kùránì mú láti sọ fún gbogbo àwọn tí wọ́n ń dàjọ́ lẹ̀ dẹ́gbẹ́lẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń darí ẹgbẹ́ àbá ń darí ìjọ ní àwọn ìròrí àwọn Tìjàníyà yẹn kọ̀ọ̀kan àwọn sòfíà yẹn à ń practice yẹ nígbà bá ní ànábì lọ́sọ báyìí ọlọ́wọ́ bá lọ́sọ báyìí tọ́wá ní rọ́ọ̀ àmírù ní báyìí báyìí ni mísánà ni ká ṣe kí ni ká ṣe èyí ọ̀dà kí ẹ lè kéwú lẹ́yìn náà bẹ́ẹ̀ bá sì ti kúrò nínú wọ́n sọ fún yín pé bọ́ọ̀ bá ti gba ojú ọ̀nà yìí ọ̀gbọ́dọ̀ rin ojú ọ̀nà míì o ìgbé tó bá fi lè rin ojú ọ̀nà míì àtibọ̀tá rẹ̀ ò ní dáa ó wà ní àkọọ́lẹ̀ wọn àwọn afáàní wọn sọ fún àwọn ìgbà táwọn pé ẹni bá ti lójú ọ̀nà yìí yóò sì ni. ọ̀kan ni wọ́n ní mọ́rin yòrí dín láyé lálẹ́ àmá ní ẹni bá fẹ́ rí gbogbo tí ń wá lé ayé yáàtì mi ń bá àbí Tìjání tàríkà Tìjání àní kọ́ wá sí kíní kọ́ wá ṣe àwọn tàríkà túrùkù yẹn pọ̀ àwọn ìrìn tó gbajúmọ̀ lọ́dọ̀ wa ń bí Kàdíríyà Tìjàníyà àti ìkìlàsíyà níwọ̀nba ńlọrin bẹ́ẹ̀ ìkìlàsíyà tí ọba ọlọ́run dáre dálẹ̀ ẹ̀yọ́ torí pé wọ́n máa ń gbà fàfà lè jẹ̀nu gan àjẹ̀nu náà sì máa ń ṣe kí ni ni máa ń gbà fà fún wọn nínú àwọn níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àdíkìlù jama'i ká máa ṣe zikiri lápapọ̀ pé ó wà nínú àwọn àkíyèsí táwọn afá ń pè wá pé anábì ṣe la ilaha illallah ó sì ní ká máa ṣe àbí àmọ́ anábì kójọ nílò nílẹ́yìn magiribi àtàwọn sàhábà àtàwọn sàbíyàt anábì sì kójọ lẹ́yìn eh, alásàrì níjọ́ jimá kọ́lá wọn ṣe ayélálà lẹ́yìn alásàrè ìjọ jimá àdúrà máa ń gbà ẹ̀yìn àsìkò síkìrì dẹ̀ni ẹ̀ o lè máa ka koran o lè máa ṣàdúrà o lè máa ṣe láyélálà o lè máa ṣe nǹkan ìrántí ọlọ́run àmọ́ ọmọ adá ṣe ni kìí ṣe pé ẹ máa ṣe ní àpapọ̀ àpapọ̀ yẹn ààrẹ rí fún ipe ànábìsà sọ́lá ó ń ṣe síkìrì àwọn ìyàwó afúnṣọ́ jòkó lẹ́yìn ẹ̀yà ànábì àtàwọn bákìrì wọn wájú wọn wá jòkó wọn wá ṣe síkìrì papọ̀ àzíkìrì jàmáì ọyẹ bẹ́ẹ̀dẹ̀ àdáadáa lẹ́ni lẹ́yìn náà mọ̀lúdì ṣíṣe àwọn sòfin àṣẹ mọ̀lúdì kọ̀díyà ṣe tìjàníyà ṣe ẹbẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ń pè é ànábì ó sọ fún wa pé nínú ẹ̀sìn tó ń mú fún wa òun náà ní ká máa ṣe bẹ́ẹ̀dẹ̀ òun kò sínú koran kò sí nínú hadith ànábì wa muhammad sallallahu alayhi wa sallam alijọ́rọ̀ ala Allah wọ́n sì láyà sọ́lọ́ gan wọ́n máa sọ̀rọ̀ bí gbàtọ́ lọ́wọ́ ti fún wọn ní certificate alijanna ni wọ́n lé ní ìwọ bí wọ́n ṣe wà àti gbé ọ sí màkọ́mà ànábì musa bó ṣe wà yẹn ó ti wà ní màkọ́mà ànábì musa wọ́n kàn máa pa irọ́ ipe etí mo ní kẹ́ ṣe yìí tọ́ba dẹjọ́ àlè kìyàmà tí wọ́n bá ní ta ló ní kẹ́ ṣe ẹlẹ́mi ọ̀kan náà sòfin aláìgbẹ́ yìí ó ní bàbá bàbá níbàdàn níbi ló ti ṣẹlẹ̀ ọyẹ ìfẹ́ máa dákọ ni lọ́dọ̀ àwọn ibi tí kíní yóò dé àti fẹ́ẹ́ kan yí padà àfẹ́ẹ́ kan yí padà àníyàn wa o kí wọ́n túbà ó ní ẹ̀yin bàbá ìnáwó ṣíṣe wù rẹ̀ ó ní ọlọ́run ọba àmọ́ bínú kẹ́yọ̀ sáà àlìjúlẹ̀ àlàlà wọ́n ní àyà gan ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n ní abu abu eh, yazid albastami eh, wọ́n ní ọwọ́ ńgbà tó kú tán wọ́n gbé sínú sàárè àwọn ọ̀láyíká méjì wá yọ sí wọ́n sọ fún wọn pé èmi èmi lẹ́fẹ́ máa béèrè kí mọ́rọ̀ bùkà èmi mọ́rọ̀ bùkà èmi abu yazid albastami ẹ̀yin mọ̀láyíká yìí ẹ̀ mọ̀ mọ̀ wá ráyìn ọwọ́ amúṣẹ́kẹ́sẹ́kẹ́ ọwọ́ so màláìka méjèèjì mọ́lẹ̀ fún forty years fún forty years gbogbo yìí ní bẹ́ẹ̀ ṣe àwọn ọgbà táwọn àwọn ọgbà àwọn ọkọ̀ jẹ́ ní o lẹ́yìn ṣe àwọn ìwà bẹ́ẹ̀ ni nísúlẹ̀ lórí ọmọ ṣe o àti Allahu Akbar Allahu Akbar ìwà wọn wòlíì táwọn náà fẹ́ ṣe kiri lábẹ́ jọ lọ ọlọ́run ni ọgbàdúrà náà ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàbàṣà lókun ìdáyà ọ̀kan yóò lè wọ́n ẹnì kan lọ́wọ́ ma ó ní wọ́n lọ́wọ́ bá wọ́n lọ́wọ́ bá arábìnrin yìí àfikún fọlọ́mọ àwọn ní láìlá ó dìgbà tó bá fọlọ́mọ ká tó ní ìlàlá ìjọba ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn irú ròrí wò lè o hùn àdébìsì àkàrí ìyá gẹ̀ẹ́sẹ́ máa yọjú tó fi bí ọlọ́run kọ́nà tó ṣe kí ni wọ́n máa ní ọ̀kan lẹ́kọ̀ọ́ wa ó ní olè dídí wòlíì ó dìgbà tó bá mú ọlọ́run ọba ṣe ní tí ò fẹ́ ṣe Eh, èyí tí wọ́n ṣe nínú sòfíà nìyẹn àwọn sòfíà tó wà láàrin wọn sàbá àti àti sẹ́rí wọ́n mọ̀ pé ti ń ka yìí lọ olùmọ̀sá bá fi wọ́n mọ̀nà níparí ọ̀rọ̀ mi òun náà ni pé wọ́n gbà pé Qur'an láwùjọ zahir wa batin alukoran ó ní ìtumọ̀ tí ó jẹ́ gbogbogbò ó sì ní ìtumọ̀ tó jẹ́ àwọn àwọn nìkan fúlàní kan láti ní méjèèjì tẹ́fà tí ń fàáyà fún wọn pé ọlọ́run kìíní yọ̀dá wọn ní sáà ìrìlẹ̀ yìí ń kà yẹn ẹ wá ka bàtìní lọ́dọ̀ àwọn ṣéwù bàtìní yìí ó náà ní ká dáyà kúrán rú ká ronú ká ṣọ̀kan káka wíwíkúwí ọ̀kan ní ọ̀tọ̀ nítumọ̀ tàbí onítàbáraka ó ní ọ̀tọ̀ nítumọ̀ tábà ọ̀tọ̀ nítumọ̀ aláka pé tàbáraka yẹn lè àwọn àfáàní téèyàn ò fi ní kú mọ́ bóyá kan sì bá mi sọ̀rọ̀ ní last week àjọ wà ń bẹ̀ ní john ni wọ́n wá ní sẹ́yìn tó ṣe kínní mo ti gbọ́ òun rẹ̀ gbẹ̀yìn sí yọ́fẹ̀ tó bíi twenty five years wọ́n kàn rí kọlu ẹ̀ wọ́n wá lóun ní lágbájá mi à sẹ́yìn ti fi tàbí káyẹ̀lẹ̀ ó lóun sì ń ṣe o mo ní mọ̀ ṣe é mọ́ o à níjọ́ ta bá yẹ kó já sọ̀rọ̀ o jẹ́mọ́ wọ́lá ẹ̀kọ́lọ́hún sáà wọ́lá àánú ẹ̀kọ́lọ́hún sáà ni wọ́n ní o eh, àwọn àwọn àwọn ròyìn pé ojú ọ̀nà ni o wọ́n lè kójọ́ náà ní o ní òjòwò filẹ̀ o ìtukùtù ìtukùtù ọyẹ nínú alukoran ọ̀tọ̀ni tó lọ́wọ́ bá ń sọ ọ̀tọ̀ni tó wọ́n máa tó lọ́wọ́ bá ń sọ ọ̀tọ̀ni tó wọ́n máa sọ àwọn tó pé wọ́n ti fẹ́ kú o àmọ́ kan náà ń dè mọ́lẹ̀ fáwọn kú o pé táwọn bá kú o ṣé wọ́n bàdà wọn yé èyí tẹ̀bá jẹ̀gbọ́n àjẹ́ ìbá jẹ̀gbọ́n ayọ́ jàkàrà àkàrà ń sì ní àkàrà tá ti lù nǹkan mọ́ni èyí tẹ̀bá sì sì yẹn ó ti yé ó ti ní àwọn orúkọ tí wọ́n máa pè ẹwọ́jà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn òwúrọ̀ jẹ́ wọn òwúrọ̀ wọn mẹ́rin gbàtọ́ bá rí mi láyà kúlúnà ọ̀láyà ìdọ̀gbọ́nà ọ̀láyà ni wọ́n àtàyàrá ó ní àṣírí wà tí wọ́n àwọn tí àwọn àṣírí táwọn ọlọ́dẹ fi mú àwọn kìnìún ilé pọ̀lọpọ̀ aṣẹ́wòye ń lò lọ́pọ̀lọpọ̀ fi túbá ó ṣe rí pín táwọn ṣe ọ̀dà ìwọ́n ń bà yá ń já ọ̀kan sẹ́wọ̀n olú lọ́dún kan ọkọ̀ sẹ́wù rẹ̀ ní àwọn sẹ́wù àgbà ó pè é ìlédàkọ̀ sẹ́wù yẹn ọwọ́ pè é sẹ́wù wa dé lálẹ́ ẹ̀ mọ̀lúdì ọwọ́ ló ń fẹ́ tọ̀ ó lè tọ̀ ní lẹ́gbẹ̀ẹ́ igbó kan àwọn àṣẹ mọ̀lúdì mọ́júmọ́ sẹ́wù sọ̀rọ̀ wọ́n dáwó fún wọ́n ṣe gbogbo ẹ̀ àtìgbà tí sẹ́wù ń tọ̀ ní lálẹ́ yẹn kíni oúnjẹ kan ti bọ́lẹ̀ ní àpò rẹ̀ wọ́n wá ń gbá ilẹ̀ láàárọ̀ làwọn ọmọlẹ́kí ó ní ọmọ ayé oúnjẹ ẹ má lọ lè fi hàn án ṣéwù tiwọn tó wà ládùúgbò ṣéwù àgbà ti lọ wọn ti lọ ìlú rẹ̀ ṣéwù tiwọn yẹn wá sọ pé àwọn tí wọ́n fẹ́ rọ̀jò lé wa lérí àwọn ni wọ́n sọ kínní yẹn lẹ̀ àwọn tí wọ́n fẹ́ ba mọ̀lúdù jẹ́ àwọn ọ̀tá wa àwọn ni wọ́n ṣe ọ̀yà ìmáàdé máa tún nísìnyí kankan òde níṣẹ̀lẹ̀ ló bá tú òun oyè ló bá sí pépà ìgbà tí ò ọ wà lókè ọ sáré pé wọ́n list oko àwọn mùkádà mùkádà mùkádà mùkádà mùkádà mùkádà mọ̀ bíi fifty nítorí wọ́n wà lókè rẹ̀ ni pé gbogbo àwọn mùkádà mù yìí láyà nà mọ́ọ̀n wọn gbọ́dọ̀ sùn wàláyà kulu wọn gbọ́dọ̀ jẹ wàláyà sọ̀mú wọn gbọ́dọ̀ mú ọyẹ yàtú nàbí àmúwálìhìn sọ́fà sọ́fà gbogbo owó tí wọ́n ti rí ọyẹ ọ̀dọ̀ mi ní ká máa kó wá wọn gbọ́dọ̀ mi ìgbà tí ó fi kà twenty three ọdún sikisiki ẹ wá gbé tọ̀ ah, ìdí bàbá ń dáwọ́ rèé ìdí sẹ́wọ̀n ń dáwọ́ rèé lóòótọ́ àwọn àtàwọn ìdí ṣe rí tí wọ́n máa ń bọ̀ lọ́ọ̀kan báyìí àmọ̀ wó lẹ̀ téèyàn máa ṣubú lédè àga pé ṣé ń bọ̀ ṣé ń bọ̀ ṣé ń bọ̀ ṣé ń bọ̀ bá anábì kan lọ àwọn ọ̀tá wọn sọ àbọ̀ òkú tó báyìí èmi ń bẹ pé ọ̀rọ̀ ni wọ́n sọ débẹ̀ èmi ń bẹ tẹ́lẹ̀ pé sírù wọ́n ṣe kí ni ni wọ́n ṣe débẹ̀ olówó tó bá ti bọ́ sọ́wọ́ àwọn yìí nìtọ́ òun ti débi ti lọ́nu ńlá ẹ̀ṣá Allah ló ṣe pé báwọn olówó bá kú lára wọn wọ́n máa ń sàn kásí wọn torí owó yẹn wọ́n máa ń ná ọ̀kan nígbà tí wàhálà dé láàrin wọn àti àwọn olówó tí wọ́n náwó fún àwọn tó ń padà wá rí i pé ń fi nǹkan banú fáwọn ni wọ́n àwọn padà ká wọ́n láwọn wọ́ mi wọ́n lùdì máa náwó fún mọ́ wọn bẹ̀ wọ́n àwọn àgbàlagbà pé ẹ̀dá kan mọ̀kálà mi káwọn bẹ ṣéwù ni káwọn bẹ àwọn olówó wípé ẹ̀dá kan bá ń bẹ wọn ó sì dọ̀bálẹ̀ wájú wọn ó sì dọ̀bálẹ̀ wájú wọn ṣé sẹ́sìn nìyẹn jẹ wọn àwọn tẹ̀wọ́n wá rí pé àṣọ kan gbá wa látijọ́ yìí mo ní hundred thousand ẹ̀yìn one million a kà máa mọ́wó lẹ̀ láì ní láì ní mà ẹni bá kó sọ́wọ́ sófì ó kó lọ́wọ́ ọ̀la o níparí ọ̀rọ̀ mi àsìbáàbò àlè ìtìṣà àríkà wọn á fà á tó fi wá gbajúmọ̀ láfíríkà bí alákọ̀ọ́kọ́ àlè bí dì ní àyìnmọ̀kan ẹlẹ́ẹ̀kejì àlùfáàkà wà á dàmú rọ́gbàtì àmàlì òsì àti àìfẹ́ ṣiṣẹ́ ṣẹlẹ̀ àìfẹ́ ṣiṣẹ́ lọ́fọ̀ọ́sì o fẹ̀hẹ́ abubakar ṣiṣẹ́ umaru ṣiṣẹ́ usman ṣiṣẹ́ abdulhamid abu ṣiṣẹ́ àwọn ẹlẹ́bẹ̀ẹ́ ọlọ́run ṣiṣẹ́ o ọ̀hẹ́ nídìí òwò ni wọ́n ti pàdé àdíjà o làdébẹ̀ pàdé àkàdíjà o ẹ̀hẹ́ àdíjà ṣe bísíǹsì o gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdébẹ̀ ọlọ́run àdébẹ̀ dáwọ́dà ń lọrin o ẹ̀hẹ́ ẹni iṣẹ́ òtọ́wọ́ ti lọ́wọ́ òṣìṣẹ́ kí lẹ́wọ̀n ṣe súfí torí pé ìjẹ́ ń ṣe kí ni ìjẹ́wà ń bẹ̀ ìjẹ́wà ń bẹ̀ àwọn jẹ wọ́n sì wọ́n lọ lóye bó ṣe ni wọ́n lọ Amẹ́ríkà lọ London ẹnu gbàtí súnà ti tàkà yìí ni wọn ò forí London púpọ̀ mọ́ àwọn tàwọn làwọn ti gba súnà àwọn ti ń gbọ́n ẹyìn kọ́lọ́ mọ́sá bá fàwọn náà mọ̀nà lẹ́yìn náà ìmọ̀ kọ́ṣẹ́ àwọn nàṣàrà wípé bí kiri ó ṣe ń ṣe ẹja wà náà mọ̀ sí kí ni ẹja máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣẹ̀ríà òde wọn ṣẹ̀ríà ò ṣe kí ni ẹ̀ wọ́n gbà pé tó bá ti di sùfíà ṣẹ̀ríà òde wọn mọ́ gbogbo tó wọn bá ń ṣe òun mọ̀ rí ibi sàpamọ́ sí tọ́ba ti ní kíní yọ̀dá lọ́kàn ní ìzà ìrìlẹ̀ ṣe kíni lẹ́yìn sọ yẹn bá ti ní làwọn fi ń ṣe tí à ń ṣe látara bẹ́ẹ̀ yóò firi láti máa ṣe tó bá wù nínú ẹ̀sìn wa àmọ́tò ìbá jẹ́ àlùsúnnà nígbà tí wọ́n ti yàn sínú ẹ̀wọ̀n ni ànábì ní àdúnyà sídìnnú mọ́mìn wajannatu káfíìn ilé ayé yìí ọdún àgẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ni fún olùgbàgbọ́ òdodo kò firi láti ṣe tó bá wù àmọ́ káfíìn bí àdìjẹ́ náà ló ṣe lórí fún àlìjáná ayé rẹ̀ náà nìyẹn tó bá dẹ̀ kú yóò lè wọ iná rẹ̀ jẹ́jẹ́ mọ́ wá bẹ̀rẹ̀ ọba nínú àánú rẹ̀ ẹni wọ́n bá ta wúyọ̀ náà jọ́ sàǹfààní fún wa gbogbo etí tí ọgbọ ọlọ́mọsà jọ́ sàǹfààní fún wa gbogbo ẹni tó ti wà ń bẹ̀ ọlọ́mọsà bá mú kó ń bẹ̀ ẹni tó ti kó ń bẹ̀ ọlọ́mọdé tó padà síbẹ̀ gbogbo àwọn táwọn ṣe rí ọlọ́run níjà ṣe láyé wa ìbáàdà gbogbo alápánu kò pé ìbáàdà dáa àṣìṣe táwọn fi ṣe kí táwọn fi ṣe ìbáàdà agbásófin lọ́wọ́ wa àwọn gbé ìbáàdà wárìdà àti ìbáàdà tó wárìdà ìbáàdà tó wá látọ̀dọ̀ anábìwá muhammad èyí tá a bá wá ṣe náà kọ́lọ́ mọ́tà ìgbà lọ́wọ́ wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.